من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته dáwọ́pọ̀ fún ọlọ́run وبا أترى كيف ìgbẹ̀ fún wa ṣáájú wa anábíwa muhammad sallallahu ọba tí ó ṣe nírọ̀rùn fún wa tó ní káàlì tún pàdé lórí agbọ́nrin tẹ̀síro wa eléyìí tó máa ń wáyé ní gbogbo dédé àkókò yìí látìgbà tí a ti bẹ̀rẹ̀ Ramadan sílẹ̀ bá súlé ní Ramadan di tẹ́lẹ̀ méje àbí Ramadan di méje àbí mélòó lódì Ramadan di seventeen àbí Allahu Akbar ọ̀dà ó di mẹ́tàdínlógún àbí ọlọ́run bá lè tẹ ọlá àwa tọ́lọ́run fún níyọ̀ǹda àti agbára àti okun tá a fi bá débi tá a bá dé yìí ọlọ́run dákun èyí tá a fi gbà yókù náà parí kọ́lọ́n kọ́ dákun kọ́ mọ́sálá ìpèsè ẹ̀ fún wa o ìrámọ̀tí ìyá arahamu rahmin àbí ọlọ́run bá lè tẹ ọlá kẹ́gẹ̀ẹ́ kọ́ mọ́ bá ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn ará ilé ẹ̀ gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé lánàá rẹ̀ àtúnbẹ̀rẹ̀ wọn bá létí ọlá fún àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́lọ̀ nǹkan mọ́sà máa bá wa ṣe fún wọn o àwọn olùkọ́ wa náà abẹ́ ọlọ́run ọba bákan náà nínú agbára ẹ̀ nínú ògo rẹ̀ kọ́mọ́sà láìsọ àwọn ẹlẹ́sìn olóore gbogbo àwọn tó kọ́ wa pátá wọn àtàǹsàǹfà ní wọn pátá wọn bùkátà ká máa láti ṣàdúrà fún wọn orúkọ iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe nínú ìgbésí ayé wa o ẹni tó bá mọ̀ ọ́n ọ̀lá iṣẹ́ ńlá ni àwọn olùkọ́ ni wọ́n ń ṣe kì í ṣiṣẹ́ kékeré ọlọ́run àbẹ̀ ọ̀dákùnjọ́ sáré pàwọ́ àti wọn lẹ́sàn-án lóore o àwádìí ọ̀rẹ́ ọlọ́run fún ìlú wa ní ìlú sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run dákùnjọ́ kọ́ mọ̀ wá ń bẹ̀ gbogbo àwọn akọ̀ọ̀kan tó fi pé ọlọ́run fi wá sọrí àwọn abala ìdarí kọ̀ọ̀kan látòrí kábíyèsí wa tó fi kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan nu wa náà tó fi pé ó ní kókó kókó kọ̀ọ̀kan tọ́lọ́run fún kálukú dì mọ́ ìtọ́sọ́nà ọlọ́run ọlọ́run dákun ti kọ́ ọmọ wa pẹ̀lú gbogbo wa amànà ọlọ́run ọlọ́run kò ti kọ́ ọmọ wa pẹ̀lú gbogbo wa pẹ̀lú àwọn ti yára hàmù rahmin. Ah, gbogbo àwọn táwa jẹ́ olùgbé nílùú sí pátá ìfọkànbalẹ̀ tọ́lọ̀ kújú kọ́ mọ́ wa pẹ̀lú wa biramati ya arhamu rahmin pẹ̀lú gọ́ọ̀lọ́n àwọn máa tẹ̀síwájú nínú tafsiru suratu ali imran eléyìí tí à ń bá bọ̀ wá táàtì ní lánìyàn pé bóyá tó bá wọlọ́n a lè fi ìdí súra náà a lè fìdí ẹ̀ gúnlẹ̀ tá a lè wakọ̀ èbúté dábìlì wakọ̀ súrà náà dé èbúté lénìí abẹ́rẹ́ ọba àlekè ọlá kọ́dọ̀ nǹkan mọ́sálàyé sí ní rọrùn fún wa. súrà tí à ń bá bọ̀ wáyé oríṣiríṣi àwọn ẹ̀kọ́ láti kọ́ nínú ẹ̀ láti gbàtà àti bẹ̀rẹ̀ pàápàá jùlọ tẹ̀síìrì wa tá a bẹ̀rẹ̀ lọ́dún ní tí ń tọ́ka sí àwọn wo ni alààyè lọ́dọ̀ ọlọ́run nígbà tí wọn bá tún sí láyé má bákan náà ó sì tún sọ ìṣesí àwọn mùnàbìkì fún wa látara bẹ́ẹ̀ lọ́lọ́ náà wá fi gbé oríṣiríṣi kalẹ̀ nínú àwọn ọ̀nà láti lè ṣàfihàn àwọn tí wọ́n ń jẹ́ mùnàbìkì nú ẹ̀sìn nínú àwọn tá a ti kà sẹ́yìn òun ni wípé àwọn mùnàbìkì àwọn nǹkan tọ́lọ́ ọba àlekè ọlá gbé kalẹ̀ fún wa lófin ẹ̀sìn ẹ̀rí bí wọ́n sì máa dọ́jì ẹ̀ ni wọ́n mọ̀ wá káàkiri bí wọ́n sì máa ba ikọ́ tiẹ̀ òun ni wọ́n mọ̀ wá káàkiri àwọn nǹkan tọ́lọ́ ọba àlekè ọlá ṣe lófin fún wa pé nǹkan báyìí ni ẹ ṣe ẹ máa rí i pé àwọn sàmà wá ọ̀nà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi sá fún àwọn nǹkan náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́ ọba àlekè ọlá ló ti ṣàlàyé fún wa nínú ẹ̀ lẹ́fún sọ̀rọ̀ ogun pé tẹ́ bá lọ sójú ogun ẹ̀ rí i wọ́n máa wá wọ́n lọ wá ibi sápamọ́ sí táwọn náà ibà ti wá dé wọ́n lọ wá àwọn ẹ̀sùsì kan tí wọ́n máa pìrìsẹ́ǹtì fáwọn náà sábà lè gba ẹ̀yìn pẹ̀lú àwọn tí wọ́n máa yìn pé wọ́n lógun wọ́n sì jagun wọn borí inú àwọn asisi mùnàfíkì nìyẹn kó ṣe pé sẹ́tàn ṣe wọ́n fẹ́ ká máa yìn àwọn lórí ẹ̀ gbogbo àwọn kan yẹn láti kà sẹ́yìn lénìí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run tó wá fẹ́ ó bá sọ àwọn tí ò ṣe dáa yóò tún sọ àwọn tó ṣe dáa kódà kó ṣe ń pé àwọn ẹni yìí wọ́n ní àwọn aburú mi náà la dáadáa tó wà ń bẹ̀ náà òní sáláì sọ eléyìí ẹ̀kọ́ ni fẹ́mi àti ẹ̀ náà wá àtẹnìkan ọba àmọ́ ìjà jù bẹ́ẹ̀ lọ wá àtẹnìkan kọ̀ bá ní àwọn ìwà kan lọ́wọ́ gbogbo orúwà tó wù kó lè ní lọ́wọ́ kò yíwọ̀n pé kọ́ mọ́ sọ dáadáa rẹ̀ wọ́n láwọn dáadáa náà ìjà yóò dáadáa tí ń bẹ lára rẹ̀ náà kí wá pé torí aburú kan tó ti wù níwà ìyẹn náà wàá mọ kọ̀ndẹ́mù rẹ̀ yẹn pé àbẹ́sẹ̀ ah, wo kò wúlò rárá kò sáǹfààní kan lára ẹ̀ ah, ah, má kan lára ẹ̀ kò sẹ́ni tó láǹfààní ó jura wọn lọ́nì eléyìí o òbí mi torúpọ̀ máa rẹ̀ ó ràn ọmọ yẹn wàá jíṣẹ́ gbọ́dọ̀ gbogbo ọmọ náà kò tóbi rẹ gbọ́dọ̀ ránṣẹ́ tó gbọ́dọ̀ má o kódà kódà kó tún rẹ ọ ọ́ jẹ iṣẹ́ òun bẹ́ẹ̀ náà ni torí pé tí bá lọ wo irú wàhálà tí fún ya yẹn ṣe lásìgbà tí wọ́n ti wà ní oyún wàláì oyún obìnrin kò bí ọ yẹ ni gbogbo bí wọ́n bá nìkan ọba tiẹ̀ máa yá bí ọba máa yá tó ti yẹ kí wọ́n ọmọbìnrin náà tún máa yá rẹ gbà tí wọ́n náà bá ní oyún ọmọ ìfi ṣe rí lára gbà tí wọ́n náà bá tẹni tọ́fẹ́ bá bí ma tí wọ́n náà bá ní oyún ọmọ ìtumọ̀ tọ́nà ọba àlekọ́lá títí máa pàtàkì ọ̀rọ̀ òbí tá ànábì fi sọ fún wa pé òmùkà òmùkà òmùkà tó mọ àbúkà ẹ̀rí ìyá rẹ dọwọ́ rẹ ṣe dáadáa sí ìyá rẹ dọwọ́ rẹ ṣe dáadáa sí ìyá rẹ dọwọ́ rẹ ṣe dáadáa sí bàbá rẹ náà rẹ o abẹ́rẹ́ gbà torí ìdí eléyìí ọmọ náà ó wá sáláì jíṣẹ́ níjọ́ kan ìwọ ìyá náà ti wá kọ̀ ǹdẹ́mọ̀ pé pẹ́sẹ̀ ń wo ọmọ burúkú ni kò wúlò rárá kò sáǹfààní kan lára rẹ̀ níjọ́ títí ń ńkọ́ tí ò jíṣẹ́ ìwọ ìyá wọn náà padà tún sunkún ẹ lọ́la ọ̀la yóò sunkún ẹ lọ́la torí pé ńgbà tí pé rẹ̀ wọ́n bá sẹ́ lórí ẹ̀ tán ìwọ gan wọn sáré káàkiri kò sì ní bá mọ́ torí pé ó ti bá yé rẹ̀ jẹ́ níbi ìpè tó sẹ́lẹ̀ òun làbí ń sọ fúnra wa nígbà tá à ń ká àdìsí lọ́wọ́ láàárọ̀ tá à ń ká àdìsí jùrẹ́ẹ̀jì kọ́ là ń ká láàárọ̀ yìí mọ́sáàsì ni àdìsí jùrẹ́ẹ̀jì ti ń kírun lọ́wọ́ tíya rẹ̀ pé òun lòún fẹ́ ṣe ń bẹ̀ náà tí wọ́n mọ bá àrùn yìí lọ ni àbí kí wọ́n lọ dá àwọn lóhùn ọ̀rọ̀ náà wá káyàlá ìyáwá bínú sọ̀rọ̀ àtẹ́sí gùn àdánwò sì kan jùrẹ́ ìgì láyé bó ti jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó bó ti jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba tó àdánwò kan ò lórí ọ̀rọ̀ tí a yẹn torí ìdí eléyìí èyí tó jẹ́ kókó tọkàn wá tá a fẹ́ mú bẹ́ẹ̀ òun náà ni wípé kò sẹ́ni tí ò láǹfààní kan lára mọ́kàndẹ́mu ọmọ rẹ yányá ìwọ ọkọ náà ìyàwó rẹ ṣe nǹkankan àbí ọ̀rọ̀ kan ó ń ṣe bí ọ̀rọ̀ láàrin yín ọwọ́ àti kọ̀ndẹ́mu gbogbo èyí tẹ̀ jọ ń bá gbogbo òwúlò tó ti wúlò fún ọ bẹ́ẹ̀ ṣe ń wo sáǹfààní kò sófin ire lára ẹ̀ ṣe ń wo yẹn ó sì yẹyẹ rẹ̀ ta gbangba mọ́ wa láǹfààní kankan àṣebí dáná fún ọtọ́ ń jẹ kọ́ ọ sọ pé kọ̀ láǹfààní kankan bọ́ọ̀dì àrò kọ́ ọmọ fi irùngbọ̀n fẹ́ náà kẹ́rù kó kùsù gbogbo irùngbọ̀n rẹ èyí tí ń sẹ́wọ́n náà àǹfààní kan ní fún ọ kódà kó ṣe pé náà nìkan ṣoṣo ní dá fún ọ àǹfààní kan nìyí wò náà ó ti ṣe kọ̀ndẹ́mù ẹ̀yẹn pé kọ̀ láǹfààní ábẹ́lẹ̀ tàṣe kò lè jẹ́ ìwọ̀n nìkan yóò láwọn àǹfààní mi náà ti ṣe fún ọ béèyàn bá jẹ́ni tí ó ní àwọn ìwà kan tí ó kù díẹ̀ kà tó lọ́wọ́ àbọ̀ sí àwọn kankan fún ọ tí ọ̀dá lẹ́sẹ̀ pé òun náà ni wọ́n á mọ kọ̀ndẹ́mù yẹn fún kò tiẹ̀ láǹfààní kankan torí ẹ̀ o. wọn náà ìwọ ìyàwó tọkọ rẹ ní àwọn ìwà kan tó wù sí ọ tí wọn náà wá wòsùn tó ní à bá mi tó sì kéèyàn ó sì kọ́kọ́ kúkú pa ọkọ mi náà ọmọ lọ ẹ wo nǹkan ẹ wo

ah èyí wọn sábà máa lágbára lọ́dọ̀ obìnrin mi o kò sì gbọ́dọ̀ máa lágbára lóòótọ́ àdámọ́tọ́lọ̀ ń dámú obìnrin ni àmọ́ gbogbo ẹni bá lè ṣe sùúrù ẹ̀ tó bá rọ́jú wàláhì yóò jèrè rẹ̀ láyé àtàlìkìyàmọ́ o yóò jẹ èrè ẹ̀ láyé àtàlìkìyàmọ́ torí kò fi ọlọ́run náà lọ́gbà fún un pé ẹni ó bá wù tó bá fẹ́ ṣe kó gbà fọlọ́run lára ẹ̀ ẹni tó bá ti wù àti dé kèéṣe dandan kèéṣe dandan ni fọkùnrin náà nígbà tó bá ti fọwọ́n lágbára ẹ̀ àmẹ́ni tó bá lágbára rẹ̀ tí yóò ṣe náà òun náà lọ́jọ́ iwájú torí ìdí eléyìí ibi àti lọ́ńbẹ̀ yẹn òun ni wípé kìí ṣe gbogbo ẹni tó bá sa ìdá kan fún wa kìí ṣe pé náà lọ́wọ́ mú wa kọ̀ndẹ́mù gbogbo tí ń bẹ lára rẹ̀ yẹn yẹn òun náà lè láwọn dáadáa kan á sọ dáadáa tó níyẹn náà fàyè nínú ẹ̀kọ́ yẹn náà bẹ́ẹ̀ nu súra ìta fẹ́ kọ́ torí pé láti gbàtà ti ń ka àbọ̀ ẹ̀rí kan náà ọba àlekẹ́ ọlá ó ń sọ nípa àwọn àwa abú tí ń bẹ lára àwọn alùlù kìtàb abẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn ìwà wọn tí wọ́n hù ó ń sọ níbí yìí yóò wá mú àwọn kan jáde nínú wọn yìí pé àwọn kan sì ń bẹ nu wọn náà o ẹni rè ni wọn o àwọn kan bẹ nu wọn o kódà dépò pé anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi sì kírun sí alùlù kìtàbì kan lára. anabi kírun sí kíni o anabi kírun sí alòlè kìtàbì kan lára ìyẹn náà ni nàìjásí kò sí ní ẹ wo Ethiopia bó ṣe jìnnà sí Saudi tó anabi sì kírun sí i láti láti Madina wọn lọ sẹ́yìn ìlú nígbà tó kú anabi kéde fáwọn sọ àbáyé pé ọmọ ya yín kan jáde láyé o ẹja kírun sí i kábílẹ̀ mọ̀ pé ajẹ́ pé ẹni rẹ̀ náà bẹ́ẹ̀ nu wọn. eléyìí jẹ́ ẹ̀kọ́ tọ́lá ọba àlejò ọlákọ́ wa tá a sì kọ́lá tọ̀dọ̀ anábì náà rẹ ẹ kẹsẹ̀ mùsùlùmí torí ìdí eléyìí náà wá ní kò wá ní ní àsepọ̀ dáadáa kàtẹ́ bàrà ibi tó bá kù sí ìhùn náà ẹ ẹnu pété mẹjọ wà fẹ́ ti ẹ̀sìn rẹ̀ ó sọ ẹ̀sìn rẹ̀ dáadáa ó níjó kó bẹ́sìn rẹ̀ àmọ́yẹ̀ túmọ̀ sí pé ẹ̀níjọ láti pọ̀ ó sì níjọ bá yọ ọmọ rẹ̀ jẹ́ àwọn eléyà kíyèsí ní sẹ́yìn bá òbí kọ̀ kẹ́kẹ́ kíyèsí àyè títà bá kíyèsí o mùsùlùmí ni yóò ju ọmọ rẹ̀ lẹ́ni fún ẹni tí èsì ẹlẹ́sìn mùsùlùmí yóò gbàgbé ẹ̀ síbẹ̀ kódà kó bá ti dinú ọlúdé yálà ó lè ní nínú ẹbí ni tó bá ti dinú ọlúdé ọ̀hún wà lọ́dún lọ́dún lọ́dún àwọn eh, bàbá kìnnìkan òun wà lọ́dẹ ọmọ rẹ ó sì lọ́bẹ̀ ọmọ ọmọ rẹ lọ sí church ọmọ rẹ ó lọ́bẹ̀ àwọn tó jẹ́ occasion tí e ṣe islamic occasion òun wọ́n máa mú lọ ọmọ yìí náà wọ́n gbọ́gbọ́ kó lọ lórí ti mẹ́ bí bá sì ń bọ̀ wálé wọ́n ra aṣọ fún wọ́n ra bàtà fún wọ́n ra gbogbo ẹ̀ fún tí ó tún fi dìgbà míì tọmọ ó tún fi máa sunkún pé bẹ́ẹ̀ lòun ó ti lọ lọ lulẹ̀ ẹ já kí ìsáwọn nǹkan wọ̀nyí o gbà tí ó bá padà wáyá gbà tọ́mọ́ bá padà dàgbà ó rí i pé lórí ìfẹ́ ọ̀dọ̀ wọn yẹn ni ó ní ọ̀rẹ́ tí wọn àgàtú wò lè rà fún lé wọ́n máa rà fún lọ́hùn tọ́ọ̀bù arọ́ra ó rí pé yóò fẹ́ yóò padà fẹ́ fẹ́ràn àwọn jù wọ́n gan lọ kọ́lá yóò padà fẹ́ máa fi sọ́dọ̀ wọn tí báyìí ti ń fi sọ́dọ̀ wọn ewu o ló ń gẹ́ gan fún rẹ̀ ewu ni ewu ti lè fi síbẹ̀ ọmọ ń lọ o ọmọ ń ṣe kẹ́nẹ́ ọmọ ń lọ nìyẹn ọmọ ìgbẹ̀jọ́ ọba rọ ọmọ tiẹ̀ fà sọ́dọ̀ ìwọ fà sọ́dọ̀ kò sì kọ́dà tó lè rà fọ́mọ tiẹ̀ gan kọ́ ọ̀rà fún kẹ́mẹ̀rẹ̀ ó lè fà sínú Islam tọ́ba láti yọrí eléhùn ṣe lórí ẹ̀ oore ni fún ọláyà tàlìkìyàmà àbáwọ̀ àlìkọ́ ni ó lẹ́ni tí ẹnìkan ṣoṣo bá mọ̀nà látara rẹ̀ kílá sọ fún wa ó ní khayru láwùmọ́dá mẹ́ni umuru nẹ́àmì ó lóore fún ojú

tá a bá lọ wò ó àdìsí náà tó ń bẹ tó gbajúmọ̀ àdìsí àbá Abu Hurairah radiyallahu anhu nígbà tá ànábì fi àbá sọ ìdí ìsàkà ẹ̀rí pé àbá Abu Hurairah ọlọ́kùnrin kan wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ní máa wá jí sàkà kó òun wá sọ tí jí sàkà kó ó wá mú ọkùnrin òun níjọ́ kan pàtó wá mú òun wá òun wá sọ pé òun ó mú dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ó ní dákun mọ́ mú dọ́dọ̀ ànẹ́bì dákun dákun tó tọ̀ lọ́hùn mọ́ mú dọ́dọ̀ ànẹ́bì ọ̀sá bẹ̀ wọn ó wá sàdéhùn fún un wípé òun ò sì ní padà wá mọ́ ó ní padà mọ́ má padà wá mọ́ o pàtó wọn á dọ́dọ̀ ànẹ́bì

àbáwá àbúrò rẹ́rà ó ní bá anábì ti sọ pé ń padà bọ̀ yẹn òun ò já níyàn òun ti mọ̀ wípé ọ̀rọ̀ tó ga àwọn bá sọ ọ̀rọ̀ tó anábì bá sọ ìsìn téèyàn máa takò òun náà ti wá múra rẹ̀ kalẹ̀ pé anábì ní ń bọ̀ wá òun gbọdọ̀ dá òtòrò anábì òun náà wá ń sùn òun náà wá ń sọ bẹ́ẹ̀ ló tún yọdé ló tún dẹnu tí bọ́ sọ pé òní wá mẹ́ bọ́ sàdéhùn lánàá pé òní wá mẹ́ onídàkùn ibi ń pa àwọn ọmọ òun nídàkùn èmi ń pa àwọn ọmọ òun nídàkùn àwọn nǹkan ibi ń pa tóun fẹ́ tóun fẹ́ fún dákùn tí bọ́ sàdéhùn lánàá onímọ̀bìnú òun òní wá mẹ́ má padà wá mẹ́ o tọ́wọ́ bẹ tó padà àwọn ọmọ ọ̀dọ́dà nẹ́bí o ọba lọ lóòótọ́ àbá àbúrò àtún sílẹ̀ ó tún lọ́dà nẹ́bí ànẹ́bí tó ní òun ọ̀sọ́ wọn pé yọ padà wá sọ Ah, ọlọ́run padà ó ní àmọ́ tí wàá sọ fáínà báyìí ó wò ní padà wá mọ́ ànábì ni máa retí ẹ̀ tó ń bọ̀. a ah, tó tún padà wá lẹ́nu bó ṣe ṣe lẹ́nu fún tóyì ànábì àní ọmọ retí ẹ̀ tó ń bọ̀ wá sallallahu alaihi wasallam. sẹ́wọ̀n yìí pé arákùnrin náà jama ó tún padà wá lóòótọ́ ìgbà tí ó dé àbáwá búrẹ́rà gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nú ọ̀rọ̀ ànábì bó lọ́rọ̀ ànẹ́bì rí lẹ́mi ti ẹ́ ẹbí tó bá lànẹ́bì ń yíwé bá ànẹ́bì gan bẹ láyé nísìnyí yóò yí padà subhanallah ẹwọ mi mùsùlùmí bàbá ànẹ́bì sọ báyìí ànẹ́bì sọ nǹkan báyìí àsìkò tá à ń lò lọ́wọ́ àsìkò tá nìyẹn jáde àsìkò yìí náà láyé la jama ẹ fẹ́ jẹ́ ká máa ronú sọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa o ọlọ́run ní ànábì òun ṣe é ní khatimul anbiya kò sá ànábì míì má tí ó wà lẹ́yìn rẹ̀ tó bá nídìí ni kò ní jẹ́ pípa àwọn tá ànábì pípa ànábì náà lọ́wọ́ ibi tó pé ànábì kò ní jẹ́ sí pípa tó wáyé ìrìn ọ̀wáyé báyà kò bá ẹsẹ̀ lásìkò tó wà tá wáyé ẹ wà tìgbà tá ànábì ti kú ni tá ló lè sọ yọ níta ti kú fún mi nú yín pé ní ọdún ìjìrí báyìí ká ló lè sọ náà yọ ọmọ ẹni kéwú tẹwàá mí tabarẹ́ tó lè sọ ní sígun lẹ́bùn láàrin ìṣẹ́jú kan náà ni òtọ́ bá ti fi sọ láàrin ìṣẹ́jú kan àmọ́ bọ́rọ̀ wa lọ tó yọ ọdún àná fi ti jáde láyé lélẹ́yìí náà yọ ọmọ ẹni kéwú kò sí ọ̀dà látòun lọ mú lọ́wọ́ yóò tún máa lé sí náà ní òsàn àpọ́nù tún mọ gorí ọdún lọ ni ànábì jáde láyé báyìí nísìn that is one thousand four hundred and four hundred gẹ́ni four hundred and thirty six years sáà nàìjíríà lè láyé nù ọkàn ayé ọdún mẹ́wàá màdínà yẹn kó nù ẹ̀ náà ní ìjírá bẹ̀rẹ̀ kò yé sáàtì lọ́wọ́ rántí pé ọdún ìjírá pàtà níbi délù màdínà náà wọ́n tẹ̀ ká òun sì ń jẹ́ one thousand four hundred and forty six years abẹ́ẹ̀ká wà báyìí ọkàn ayé ọdún mẹ́wàá kó nù ìta àkàyẹ́kẹ́ lókù yókù one thousand. four hundred and thirty six years táà nẹ́bí kú nìyẹn tọ́ba tí wọ́n ti thirty seven bí ma jẹ́ náà ni ọkàn yọdún mẹ́wàá kó bẹ́ẹ̀ náà ni gbogbo àgbẹ̀ tọ́ba ti ń jẹ́ wọ́n sáà ti ma yọdún mẹ́wàá kú bẹ́ẹ̀ ọmọ gẹ́ẹ̀tì ó yọ báwọn mathematics la kọ́kọ́ wọn jáde ló kẹ́nẹ́ ó tún jáde ló tẹ̀síìr torí pé àwọn máa fojú wo pé sẹ́ni tó bá ti kéwú níwọ̀n oníwà lókà mọ́tàn rẹ̀ jẹ́ múra sí kéwú dáadáa tọba múra sí ké gbogbo ntọ́wá padà fẹ́ mọ lé yọ̀rọ̀ ọ̀rùn fún ọ pọ̀ wọ̀kúwọ́kú ní ọ̀rọ̀ ọ̀rùn fún ọ múra sí kéwú kó o kéwú tó ní ṣe kẹkẹ mọ́ tí kéwú wọn wá yí ọ dáadáa kó ntọ́wá fẹ́ ṣe ńgbà náà o lè di medical doctor o lè di engineer o lè di lọ́yà tó lọ́yà amòfin yàtọ̀ sáà wọ́n tó o bá jẹ́ lọ́yà tó o máa kéwú tó bẹ̀rù ọlọ́run wo ọ̀pọ̀lọpọ̀ náà àwọn lọ́yà lónìí ló ti di kíni ló ti di láyà torí pé ńgbà tí ò sí bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú wọn. gbogbo ń tọ́ bá bẹ́ẹ̀ dì ó lè di pilot kò sí tó lè dì nínú àwọn nǹkan tí wọn fẹ́ dà láyé táwa yóò nínú àwọn nǹkan tí wọn fẹ́ dà láyé ó lè di gọ́vnọ̀ ó lè di mínísítà ó lè di ọ̀nàrẹ́bù ó lè di sẹ́nẹ́tọ̀ kódà ó lè di pírẹ́sẹ̀ǹtì orílẹ̀-èdè. Babangida Babangida sẹ́yìn mọ̀ pé hafiz Babangida tẹ̀ ni Babangida tí Kùránì dùn lẹ́nu ẹ̀rí subhanallah kódà ajá náà sì tún ni nígbà tó kọ́kọ́ di kó kú lórí pírẹ́sẹ̀ǹtì wọ́n ló tún àwọn tó mọ̀ dáadáa tí lọ já náà sì fàáfàá rẹ̀ nígbà tó kú pọ̀ pírẹ́sẹ̀ǹtì gbàtọ́kẹ̀wà ní pírẹ́sẹ̀ǹtì àfáà rẹ̀ yọ̀ǹda rẹ̀ torí wípé ó sàn fáwọn responsibility pọ̀ lọ́rùn ẹ̀ yẹlẹ àwọn bí wo pé àwọn haúsá dọ́là táwùsọ̀ wa ti fi kùránì lẹ̀ iwájú wọn mọ̀ wa bí nàìjíríà pé jù bẹ́ẹ̀ lọ haúsá ò lè jẹ̀yà torí pé kùránì pàtàkì tọ́lọ́run náà pàtàkì lẹ́mìí wọn a kún wọn níwà búmi lọ́wọ́ o a kún wọn níwà búmi lọ́wọ́ o ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ kan fún wa téèyàn bá lè tọ́lọ́run yóò bá mú àwọn kankan níbi àwọn kankan tọ́lọ́run fẹ́ kan

tọ́ba sì ti dalẹ́ tọ́ba ti di lọ́yìn alẹ́ nínú àwọn àtọ̀tà àríkà ni wípé ó níbi ìkan tó yẹ pé eérú lọ́dà yọ wá bọ́ra alẹ́ mbẹ́ mọ̀ wá yí mbẹ́ pé ọlọ́run mo mọ̀ ọlọ́run o mo yẹpẹrẹ o ǹjẹ́ nǹkan kan o níta àwọn èèyàn jẹ ní o òun ni ó sì lọ gbóúnjẹ lọ́wọ́ tí àdó bá jẹun pé màmí ẹ̀ mọ́ máa jẹun <laughs> ó jẹpẹrẹ ara rẹ̀ fọlọ́run ní Obi rẹ̀ pataki pàtàkì lẹ́mìí ẹ̀ kò sí bí ó tún wà lórí ipò bí ìyá bá jẹ́ jáde sí báyìí yóò pẹ́ lé. ń bẹnu tí ànábì Musa fi ṣe wàhálà púpọ̀ kó tó rí bìrì àwọn ènìyàn ni. until ìgbà tọ́lọ̀ ń wá Musa ṣe fún ni pé kọ́lọ̀ ń kójú rẹ̀ kọjọ rẹ̀ lójú ìgbà tíyà náà fẹ́ pàtàkì lẹ́mí ẹ̀ máa gbà tó ní káàdé torí wí ni. torí ìdí eléyìí ibi tá a ti lọ òun ni wípé ọ̀rọ̀ ànẹ́bì ó yẹ kó máa pàtàkì lẹ́mí wa ọ̀rọ̀ ànẹ́bì kọ yẹ kó kéré lẹ́mí ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ànẹ́bì wa òun náà ló kò sì sáà nábì mi tí ó wáyé lẹ́yìn rẹ̀ mọ́ ọ̀rọ̀ tó bá wá sọ kọ̀bá làákà yọ kọ̀bá làákà yìí mu kẹ́nìkan wá sọ fún wa yìí pé dáhùn nábì gan bá ń bẹ láyé lásìkò yìí yóò yí ọ̀rọ̀ ń padà kálà rìsàlátù ìlàkìyàmì sáà iṣẹ́ bá nábì wá jẹ́ tálíkìyàmà ó fi dé kò sí ànábì mi tí ó wà mọ́ iṣẹ́ rẹ̀ yẹn máa bá ìgbà yẹn mu títí tálíkì àmèdè làákà ìtẹ́ lè má gbé o làákà ìtẹ́ lè kíni o lè má gbé torí ìdí eléyìí ìyẹn làwọn sọ̀hábà fi ráyé gbé ìyẹn làwọn sọ̀hábà ni wọ́n fi pàtàkì ìyẹn ló fi jẹ́ sí wípé ànẹ́bì gan jẹ́ àmà yìí pé kò sí ní tó lé sí olè bá wọn ta wí torí ìgbàgbọ́ yìí kọjú ojú ẹ̀ gbogbo tó wù kó lè ṣe àníṣẹ́ ànẹ́bì ni kọjá pé òkè wúdùbò ti tóbi tó yẹn ọlọ́run wa ní kọ́ jẹ́ gold wọ́n wá fi ṣe sàárà wọ́n ló ní bókè wúdùbò tóbi tó yẹn gold wá ní káà náà wo tí ó wọ́ ká wo bí ládàá pé sàárà téèyàn sì yẹ bí ó ṣe tó wájú ọlọ́run àdébìnrin kọ́ ẹ fún nìkan lórí gbogbo ẹ̀ lọ́wọ́ àti sàárà sójú ọ̀nà tọ́lọ́run ọba àdébìnrin ò lè tó ìlàjì ò lè tó ìlàjì kíni ìlàjì ní sọ láàdá tó ń gbà ń bẹ nínú nǹkan lára táwọn táwọn sọ àbàdé níwájú Ọlọ́run sallallahu alaihi wasallam torí ìdí eléyìí nínú tí wọn fi ní láàdá òun ní ìgbàgbọ́ tó pé bá ànábì bá sọ̀rọ̀ wọn fojú kéré ọ̀rọ̀ ànábì àpẹẹrẹ láàdí ọ̀rọ̀ àbáwàbù rẹ̀ rà yìí àbáwàbù rẹ̀ rà ní bá ànábì tuntun sọ̀rọ̀ pé ń padà bọ̀ ah ọkùnrin yọ wà tẹ́ lónìí ó sàdéhùn lákọ̀ọ́kọ́ lóhùn ní wámẹ́ ó tún padà wá ó tún fi ilẹ̀

tó bá lè máa ṣe nǹkan yẹn òun gan ò tiẹ̀ nílé débí torí pé agbára nǹkan yẹn ju agbára òun lọ àbá àbúrò abẹ́rẹ́ pé kẹ́ni ó ní máa ka ayatollah kò sí yìí wọ náà tó bá fẹ́ jáde ńlé tó bá fẹ́ tilẹ̀kùn rẹ ti ayatollah kò sí yìí tì í bí nǹkan kan bá ń bà ọ́ lẹ́rù máa ka ayatollah kò sí yìí bí nǹkan bá ń já ọ láyà máa ka ayatollah kò sí yìí ayatul kursi yìí ní agbára púpọ̀ a ti sọ̀rọ̀ lórí ẹgbẹ́ àtàgbà tẹ́lẹ̀ sí ibẹ̀ ní sọ́tù bàkọ́rà ìbágbàgbé ọ̀dà ìpásíkò kòrónà yẹn la wà ń bẹ̀ 2019 wọn la sọ̀rọ̀ nípa ayatul kursi yìí láwọn àǹfààní tó wà ń bẹ̀ kí la fẹ́ lò lábẹ́ eléyìí ni wípé àbáwa Abu Huraira wá jùlẹ̀ lóòótọ́ wọn wá dọ́dọ̀ ọwọ́ àti sọ̀tọ̀ sẹ̀rẹ̀ bá anabi anabi níbẹ̀ ni ó ní sórí nítòsọ yẹn màá kọ́ ọ̀la sídìkùn wàhálà àwọn kàmá kọ́ ọ̀la rasul pé nítòsọ yẹn òdodo ni wàlàkín nàwó kàdáàbù ṣùgbọ́n òun gàgà tó sọ̀rọ̀ òkúrọ́ ni tàbí ló lọ́rọ̀ látàrọ̀ tàbí tó tàn fúnra wa nìyẹn. ànábì ní sórí tó yẹn òdodo ni àmọ́ gàgà tó sọ̀rọ̀ fún ọ òkúrọ́ ni o ẹwù nǹkan a ọsọ yàtọ̀ láàrin méjèèjì ànábì jẹ́ káàmà ìpẹ́ ní iye ẹsẹ́ nílé o torókò fàáyé náà ó ṣe ìtọ́n ẹni tí wọ́n tóun lórí o èṣù nìyẹn ọkùnrin burúkú èṣù ni nílé tí yẹn bá da nǹkan pọ̀ àmọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ yẹn ayatul kùrùsí yìí kò parọ́ lórí ẹ̀ ayatul kùrùsí yìí yẹn bá lè máa ṣe máa fi dáàbò ọlọ́mọ fi dáàbò bò yẹn nulé ọlọ́mọ fi dáàbò bò yẹn ní ṣọ́ọ̀bù yẹn ọlọ́mọ fi dáàbò bò yẹn nídìí iṣẹ́ yẹn bó ń rìnrìn àjò lọ pẹ́rù bọ̀ máa káyátà rẹ̀ kùrùsí yìí ọlọ́mọ ń lò ń sábà láti dáàbò rẹ̀ bò yẹn. jẹ̀mọ́ eléyìí tó fi hàn wáyé pé ajẹ́sí wípé kò sí bẹ́ẹ̀ yẹn ti sallallahu alaihi wasallam àrẹ́bì òbó dáadáa rẹ̀ mọ́lẹ̀ ẹnu rẹ̀ ní mímọ̀ pàtàkì àtàlù kò sí ìsìkọ́kọ́ wá tábà àbúrò rà gbọ́ kọ́nà káà nẹ́bí ló tó wá tó wá sàlàyé rẹ̀ fún ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ̀sùn omi tó ti wá eléyìí fi hàn wáyé pé ẹlòmíín lè láburú lóòótọ́ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò lè ní dáadáa náà o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من آل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم وما أنزل إليهم خاشعين لله خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب